Christ Embassy gbé kalẹ̀ alẹ́ ìbùkún pẹ̀lú oníwàásù diola Phillips ọjọ́ Jímọ̀ ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2025 láti aago mẹ́fà ìrọ̀lẹ̀ ní Tafawa Balewa Square Èkó wambi àṣálẹ́ ìràpadà àti ìyípadà ọkọ̀ ọ̀fẹ́ wà fún oníkálukú láti Marina títí dé Ẹ̀pẹ́ ẹ gbáradì fún àgbà ìyanu tí kò tíì ṣẹlẹ̀ rí fún ààyè ẹ lọ sí a night of blessings dot org tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà yìí òdo ẹ̀sán òdo èje ẹ̀fà ẹ̀rin ọ̀kan àrùn ẹ̀ta ọ̀kan èjì fún bọ́ọ̀sì ẹ rántí láti fi àyè sílẹ̀ fún bọ́ọ̀sì lórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí zero nine zero seven six four one five three one two ìpàdé di ọjọ́ náà.